see you guys tomorrow Blog mi o ló jí làárọ̀ la wo photo mọ fọ́tò wíbáìrò yẹn tó máa post yẹn post yẹn gbogbo photo to máa lò pa wa tó bá nídìí sí máa fún ẹ blọ́ọ̀gì pati wa mm, pati oyè wa yẹn Blog ẹ̀ Blog ẹ̀ Blog ẹ̀ gbogbo ọrùn mi to máa blog ori mi to máa blog blọ́ọ̀gì ẹ̀ blọ́ọ̀gì ẹ̀ màá ta ọ́ìlì mi gbọ́ àwọn èèyàn ti rí mo yọ. Pillsbury. Deborah ma delete comment ẹ̀yìn ìyẹn ogún ọdún don't abuse Nigerian police force on my page please I beg you you know I will not take that don't abuse Nigerian police on my page this is my country I have no place to go táwọn kankan bá kú díẹ̀ káàtó a lè fẹ̀hónú wa hàn hmm? don't abuse them. Nigerian police aláwọn tó ń ṣe dáadáa àwọn tó ń sin ilẹ̀ yìí àwọn tó deserve accolade àwọn tó deserve nǹkan mèremère so please guys love you tomorrow see ya. it's very important carry aṣọ yẹn torí mo ti gbowó ẹ̀ already ṣé búwọ̀ ti parí aṣọ yẹn ń jọ yẹn. bá mi gbé àwọn cream mi jọ bá mi gbé àwọn cream. fashion àbí kí náà pé olórí burúkú ni ẹ ṣọ́ọ̀bù tí yẹ ẹ ṣì dà bísínẹ́sì tí yẹ gbé kalẹ̀ dà àbí olórí burúkú yẹn ẹni tó ń defend ara ẹ̀ ní kó dákẹ́ bọ̀ ẹ lè promote blackmailer kó continue láti máa pa yín nílẹ̀ yorùbá olóṣì sórí irú àwa yìí àwa ti wà òkè tí yín lójú tó bá máa fi tó some years ń táwa ń san bí ó máa yí ẹ bóyá ń bó ẹ lọ́wọ́ ni o àbọ̀ ń dún ẹ bí ẹnu ìṣó ni o ọjà máa tó tán nínú gbá ẹ á tó yí ẹ ṣòyẹ ibi tí yíbò tán ti ń gbara wọn láàyè lálábà tí haúsá ti ń gba ṣé o pé haúsá ló ń provide oúnjẹ fún wa tá a bá pín lé ní táwùsá ò bá supply wa ní màálù àtàtà kò sí nǹkan kan tá a máa jẹ tí yíbò bá kọ̀ tí wọ́n ṣe importation lénìí yorùbá ò ní rí síìtì jókòó a ní rí tv wò kódà a ní rí oògùn lò ní nàìjíríà tàwa tí yíbò tí yíbò bá stop importation lénìí oògùn panadol ẹ̀ ní rí lò èyí olórí burúkú ọmọ òṣì ó ní Gistlover is back ń tọ̀ so wọ́n sọ fún ẹ pé Gistlover lọ tẹ́lẹ̀ look at you wo brain yẹn níbo ni Gistlover lọ tẹ́lẹ̀ ṣebí Gistlover fi customer very dark man ó kàn fi ṣe ritual ni kí gbogbo yín lè bá believe pé ẹni yẹn ló ní page ó kàn fi ṣe ritual ti ẹni kí gbogbo yín lè bá rò póun ló ní page one ó wá ṣe physical combat pẹ̀lú mi ìyẹn ṣẹpẹtẹ rí Gistlover because mo ti sọ fún pé she go right enter mortuary so ó wá ṣe physical combat pẹ̀lú mi ìyá ẹ̀ tẹ́sí ìyá ẹ̀ tó ya wèrè tán fi ṣe nìdèmọ́lé ó tẹ́sí and right now she need to pay her house rent she's owing two years house rent and she's she's owing uh, shop rent so ó gbọ́dọ̀ ṣí péjì yẹn padà kò ní choice ó gbọ́dọ̀ because nísìn o ma bere donation ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ donation O ti lọ sí ó ti lọ sí gbogbo newspaper kò rọ́wọ́ mú bọ̀ èwo ni Gistlover is back ó ṣí eré ní Gistlover gbé àwa káwa tajà gbé àwa àwọn nǹkan tó bá mọ̀ nípa èmi èmi á fún ẹ tó bá yẹ pé sítórì mi ló nídìí máa fún ẹ tó bá yẹ pé sítórì ọkọ mi ló nídìí á fún ẹ gbé sítórì tiwa káwa tajà ṣùgbọ́n o ò lè rí ọ̀mì mú ẹyọ ò ní rí mú yàásín ó yẹ lára àwọn kan tó dẹ̀ jẹ́ kí ṣẹ̀pẹ̀tẹ̀rì kó go off ìtorí eh, Abuke, Abuke, ẹlẹ́wọ̀n tó bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́ sára nínú sẹ́ẹ̀lì ó ti yé ìtorí ẹ̀ ló ṣe dákẹ́ torí she was scared ó rò pé bóyá ṣẹmọ beginning of that case ó dùn gan so she was scared pé tí wọ́n bá mú abuké wọ́n bá get hold of her phone wọ́n lè rí information òun that was the reason tó ṣe ya dànù and abuké ẹlẹ́wọ̀n has gone back to her base so she's free to open her page back and she's still winning the police yes lára àwọn nǹkan tá a fi máa mọ̀ nìyẹn if a country is progressing or a a, a country is failing àwa gan tá àwọṣọ ọlọ́pàá tá àwọṣọ ọlọ́yà tá àwọṣọ kankan wá ṣé mo ti fún ẹ ní style tó máa bàṣọ brown yẹn rán jẹ́ ìfún ẹlẹ́kan náà. òun ni ń tọ̀ so kó padà kó ayé yín ló máa bàjẹ́ ayé àwọn fámìlì yín ló máa bàjẹ́ kí ló kù tí Gistlover fẹ́ sọ ń pa èmi kí ló kù lẹ̀ tí Gistlover fẹ́ sọ ń pa mi lẹ́yìn kó post mi kí n tún gbé wá kí n analyse ẹ̀ ẹ mọ̀ pé kéèsì ẹnu ṣó yẹn gbógan kò dẹ̀ sí blogger mọ́ gbogbo àwọn ará Facebook ti kọ̀yìn sí kò sí blogger tó lè rí lò mọ́ <clears throat> ẹnu dẹ̀ ti gbẹ ó nídìí owó <laughs> so abuki ẹlẹ́wọ̀n she was scared bóyá ọlọ́pàá máa interrogate abuki ẹlẹ́wọ̀n bóyá ó máa get hold of her phone because on a normal day tó bá yẹ pọ́lọ́pàá ṣe normal investigation wọn ṣẹpẹtẹ rẹ ọwọ́ kan náà máa mú ẹ now. wọ́n máa mú ẹ náà ọlọ́run tó bá jẹ́ pé ọlọ́pàá ṣe real investigation wọn because ẹni to wọlé yẹn koni ní wá mọ́ tó bá dẹ̀ wá kò ní kó fóònù ẹ̀ chances sí Nigerian police tí wọ́n lose yẹn wọn ò lè rí mọ́ for the rest of their life ṣé you understand wo ni ń tọ abóṣiyè kò ní dáa fún ìyá ẹ̀ wọ́n tó ṣe ń tọ yìí kí ló kàn wá ṣe Gistlover gbé wa post mi kí ló story wo ló tún fẹ́ jẹ́ n sọ story mi tó wà ńlẹ̀ fún ẹ story tó wà ńlẹ̀ ni wípé <laughs> ẹnu ìṣó wọ́n ń do gbàgbàgbà <laughs> ẹ mọ̀ pé kó tó di pé ó lo customer very dark man ó lẹ́ni tó ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo twenty twenty nineteen yẹn tí gbogbo yín ò jà ó lẹ́ni tó ń lò so bóyá wà ẹ́ àwọn information kan wà tó fẹ́ máa post sí page ẹ̀ ó ti rí i pé kò sọ́nà ní Facebook mọ́ èmi sọ fún yín lọ́jọ́ tí ò post mọ́ mo ló ń padà bọ̀ ó kàn fẹ́ fi customer very dark man ṣe custom ó fẹ́ fi rúbọ ni ó fẹ́ fi ó fẹ́ káyé believe pé customer very dark man ló ní gist lover mo ti sọ fún yín. ó ti sọ fún yín géèmù yẹn if you are not smart tó o bá smart inú géèmù yẹn <laughs> ọjọ́ tó o bá ti smart nípa géèmù yẹn Lizzy is definition Lizzy na definition of cuteness di iyemẹsọ ohun rèé this is the secret mo sọ fún yín five cleaner wà ń bẹ then ṣe ń lo làfẹ ẹ ṣẹpẹtẹrì ṣé ìyẹ́pọ̀ ti lọ ra làfẹ́vọ̀ lẹ́yìn ṣé ìyẹ́pọ̀ ti lọ ra làfẹ́vọ̀ lẹ́yìn. Hmm? Ah, Shekweteri, welcome back. Ah, ti fẹ́ donation by, ta ló fe gbe wa? Ta ni òbò ìyàwó èèyàn síta? Ta ni? tálẹ́pọ̀n ọkọ̀ ẹ yọ síta tó fẹ́ fi ṣe donation kò easy owó lé two years owó ṣọ́ọ̀bù February ṣe fẹ́ pa gist lover ni this woman so good in analysis ìtorí ẹ̀ mo ṣe jáde lálẹ́ yìí torí mo rí pé àwọn ọmọ bẹ àwọn ọmọ born failure wọ́n tún ti gọ̀ simple arithmetic no my sister Tọ́pẹ́ Miriam simple arithmetic why did this lover vanish all of the sudden why is it that when very dark man you know was trying to ṣe nǹkan kan pẹ̀lú customer why did she suddenly vanish Oh, simple because she she need to use very dark man customer as ritual you don't understand very dark man customer that one you know that one don dey tete this lover don dey do awere tete tete tete tete before that customer shey you understand owó ilé two years owó ṣọ́ọ̀bù one year eighteen mi ó máa ju eighteen million lọ ó máa ju eighteen million lọ o ẹ jẹ́ ń block ilé olórí burúkú my advice for you is to face your business ogun ló máa pààyà ẹ̀ when i was minding my business shebi you are using me to make money abi when i was minding my business shebi secretary was doing longer throat She won't beg for any show. They cannot survive without donation. They cannot survive without donation. Ah, since they wanted to bring Enu show to Instagram, but <laughs> the fire was too much. <laughs> Lizzie, ọmọ ni ẹ́, ìyá mi bàbá, wọ́n bí mi dá. If anybody know, if anybody know if anybody no no give me kudos i dey give myself kudos ìyá mi bàbá wọn bí òkété lọgbà ẹ̀wọ̀n orin ni gbìndín gbogbo ẹ̀jẹ̀ furu ẹ báyìí orin ńlẹ ni fẹ́ wọn ló gbà nǹkan mẹ́ta mẹ́rin ni Gistlover fi sá lọ one because she wants to use VDM customer as a sacrifice for people to believe VDM customer is just lover one. Number two, Abuke ẹlẹ́wọ̀n ó wà ni ó ni ní cell ní gbogbo ìgbà yẹn ṣó ti yé ó rò pé bí àwọn ọlọ́pàá ẹlẹ́rẹ̀ notice it was after ẹlẹ́rẹ̀ ló ló vanish it was after ẹlẹ́rẹ̀ interrogate lo ó vanish because so believe pé báwọn ọlọ́pàá ẹlẹ́rẹ̀ ṣe ṣe kéèsì yẹn làwọn lion building ṣe máa ṣe you don't understand so she was scared. tèmi she was scared ó rò pé bí because ṣe mọ̀ wọ́n tẹ̀ láti bribe way wọn lẹ́lẹ́rẹ̀ ẹlẹ́rẹ̀ o compromise ẹlẹ́rẹ̀ did not compromise LRS stood their ground that no, they will not collect bribery. LRS stood their ground. So she was scared. She, àwọn kan dẹ̀ ti kó mẹ́ta nínú àwọn customer ẹ̀? Ó ti yé yín, wọ́n ti kó customer So for that reason alone, for that reason that Nigerian police failed ah, on that matter, egg bag beer. Egg egg bag beer mi ò mi ò rí nǹkan kan ṣoṣo tán like ẹ gbàgbé ẹ kò sí ọ̀nà tán fẹ́ sọ no kò sẹ́ni tó lè convince mi everybody is just in this country like normal person yasin yasin everybody is just in this country ẹ̀rù bà ẹ̀rí pé gbẹ ẹlẹ́rẹ̀ ló ó vanish kúrò ni ó sá lọ gbẹ láti gbẹ ó sá lọ ni ẹ notice ó sá lọ ni kò lè update mọ́. kò lè update mọ́ ó simple tó bá lọ ń wo ẹlẹ́wọ̀n tẹ bá rí yẹ́bọ̀ ló sọ pé ìgbà tán mú Mr. Lawal jáde tán mú ààrẹ jáde ó ní nice meeting you ah, ẹlẹ́rẹ̀ ìbáyín ẹlẹ́rẹ̀ police station àtúwálé ẹlẹ́rẹ̀ police station mọ bó ṣe ń lọ wọ́n gba bàtà lẹ́sẹ̀ wèrè ni tíṣẹ̀pẹ̀tẹ̀rì gan rí pọ́n ti gba bàtà lẹ́sẹ̀ tó ti jókòó sílẹ̀ ńlẹ̀ pẹ̀lú handcuff lọ́wọ́ ẹ̀rù bá ṣẹpẹtẹrì ó sáré pa péèjì ẹ̀ yẹn ni ó pa á ní lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlẹ́rẹ́ police station <laughs> àwọn yẹn tuwálè ni o ẹlẹ́rẹ́ police station ẹ èmi nìyẹn ìbùkún Rachel èmi nìyẹn ẹlẹ́rẹ́ police station then ṣẹpẹtẹrì ò rí bí handle talking kò rí bí ìtú ẹ̀ ló ṣe ń sá kiri wọ́n sá kiri gbogbo mídíà á ò rí pé Facebook àwọn abiyamọ ti yíjú padà kò sí nǹkan kan mọ́ ó wo Facebook yẹn á ó wo orú màmá ọba ńlá mọ́mí Adébíyìnpé ọ̀nkọ ẹ̀ pa agbo mi ká abiyamọ ayé straight from the heart àǹtí Abẹ́ TV ah ṣẹpẹtẹrí wọlé báyìí kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ṣẹpẹtẹrí wò pókè jẹ́ kó ń wá ṣe jẹ́ kó ń wá sọ̀rọ̀ ṣẹpẹtẹrí sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ kí ló tẹ́ pé gbogbo ìgbà tí ṣẹpẹtẹrí tó ń sọ fún wa pé Lizzy gba ìyàwó èèyàn kan ó gbọ́kọ èèyàn kan ó gbọ́mọ èèyàn kan wáì tí Gistlover ò ṣe ṣiṣẹ́ ń gbà yẹn wáì tí Gistlover ò ṣe ṣiṣẹ́ ṣẹpẹtẹrí believe pé òun fẹ́ furnish kó look like pé kò sí Gistlover mọ́ ó fẹ́ wá lo ẹnu mo sọ pé yàsìn ìyẹ́ ò lè mú wọn o ò crowd tó ń wò mí ni ṣẹpẹtẹrì tí irọ́ bá lọ lógún ọdún òtítọ́ máa le bá òtítọ́ ti dé and funny enough is tó títọ́ bá ti arrive kó nírọ́ lọ sinmi ni kilo ló dé tẹ́ pé gbogbo àtọ́ ń lọ mídíà ó sì jẹ́ pé mídíà tó ń lọ yẹn wọ́n rò pé wa àtúnà wọn mọ́lẹ̀ àtúnà wọn pa àwọn warriors tún bà tiwọn jẹ́ ṣe rí nǹkan kan nìyẹn máa ṣe láyè tó máa fi impress èèyàn nǹkan kan ló máa ṣe tó jẹ́ pé èèyàn oníkà ẹ̀kún mọ́ láyé even me as a normal citizen irú abuké yẹn irú abuké yẹn fóònù abuké ó lè lead wa láti mú àwọn tó ń da nàìjíríà rò láti mú àwọn tó ń terrorize ìlú yìí fóònù abuké lásán Because one thing you don't realize is this. Abuke, Esabod, all these blackmailer will never stage a show without being sponsored. That is one thing you need to know. Gbogbo show Esabod ń ṣe yẹn is being sponsored. Gbogbo show Abuke ń ṣe yẹn is being sponsored. So, tẹ́ wa mu mú Esabod. Ah ah. Tẹ́ bá tí Abuke bá ṣe nǹkan tó ṣe yẹn fún America tó bá ṣe nǹkan ẹ̀ fún amẹ́ríkà ẹ wò gbà kan tẹ́sábọ̀dù ṣe nǹkan kan àti ẹnu ọ̀nà náà ti dẹ́ sábọ̀dù padà náà àwọn òlu tó gbòòrò nìyẹn àwọn òlu tó ń ṣe dáadáa nìyẹn you don't understand tí wọ́n bá fóònù abuké lásán ó lè lead wa sí so many things tó jẹ́ wípé àwọn tó ń sponsor aburú nílẹ̀ yorùbá wọ́n á ti kọ́kọ́ sá lọ náà kí ló mú Gistlover sá lọ if tí Gistlover ò bá ní connection pẹ̀lú ẹlẹ́wọ̀n abúkẹ́ ẹlẹ́wọ̀n kí ló dé tó ṣe sá lọ lójijì Gistlover ò sá lọ rí tán bá open page tán bá close page Gistlover nísinsìn tán bá mú page Gistlover wálẹ̀ nísinsìn láàrin ìṣẹ́jú kan ó máa open mi ṣẹpẹtẹ́rì ó dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní ó máa bẹ̀rẹ̀ sí ní polówó ẹ̀ pẹ̀lú ọjọ́ péjì lágbájá o ibẹ̀ lẹ́sìn máa mọ̀ pé you don't understand phone handset ẹlẹ́wọ̀n yẹn ìyẹn abuké ẹlẹ́wọ̀n our our ancestors can lead this our ancestors can become a breakthrough for Nigerian police take it or you leave it but those that are sponsoring them ngbà tí mo ti rí tán ti gbápò ráìsì tán náà lọ gbápò ráìsì fọlọ́pàá ẹ̀yin ò já ẹ̀ kì í já wọ́n ti ná gbápò ẹ̀ rápò ráìsì ni five hundred àwọn náà kúná post ẹ̀mí mọ́ kankan bọ̀ kò kì í ṣàwọn ọlọ́pàá táwa mọ̀ ló máa gbàpò rice àìrọ́ ọlọ́pàá wà ọlọ́pàá tún wà kì í ṣàwọn ọlọ́pàá títí wà ah ọlọ́pàá táwa mọ̀ àwọn ọlọ́pàá táwa mọ̀ ń ṣe dáadáa èmi ò mọ àwọn ọlọ́pàá kan pásọ irú ẹlẹ́rẹ̀ yẹn ah ó bá gbé kọ̀ńténà rice dẹ́lẹ́rẹ̀ wọ́n gbà ó imagine ẹ mọ nǹkan tí àwọn ọmọ ẹ ti ṣe fún gọ́vnọ̀ ni ẹ mọ nǹkan tó ti ṣe fún president ni àní kéèyàn má criticize ṣó ti yẹyin but ó lè wà constructive ṣó ti yẹyin nǹkan tí mi sọ so <laughs> tó bá dọ̀la tí Nigerian police bá fẹ́ lọ gbé anybody as blackmailer tó bá lo títọ́ ọmọ yẹn as a case study tó bá ní good lawyer wọn náà kọlọ́pàá off their feet yes kẹ yes kẹ. let me block this person. Alo wan romance abo shiri. Leave you ìwọ ṣe sọ fún Gistlover kó má pa àwọn èèyàn mọ́ ó ṣe sọ fún Jẹpẹtẹrì Gistlover pé leave them olórí burúkú ni I don't entertain people like you on my page how would you tell victim to to uh, please leave them for God rí pé mo blọọkù yí ẹ dànù olórí burúkú blackmailer ni ẹ Nàìjíríà làwà kò sẹ́ni tó lè block anybody mú lẹ́nu if you come for me I will come for you Gistlover èmi ni kò fi bẹ̀rẹ̀ ṣó bó ṣe wọlé wá yẹn mo ṣẹ̀ṣẹ̀ já ọjà ni mo fẹ́ ta o oh, ráwọn lace àwọn fine fine laces tí mo gbé jáde lénìí Lizzy break gist lover wings back to back break all gist lover back front. <laughs> mm. Mm. máa nà yé o gist lover bó ṣe padà dé yẹn no now ah so many questions why tó jẹ́ pé ìgbà tán mú abuké bẹ́gà ló vanish why tó jẹ́ pé ọjọ́ tán post yìí picture of very dark man ọjọ́ kejì ló vanish ó di mélòó why tó jẹ́ pé within that time tó vanish yẹn ló wá lo media. kí ló dé o ò lo media ń jẹrin o ò lo media ń jarun Why tó jẹ́ pé within that period tó vanish yẹn ló bẹ̀ sí ní lo mídíà wáyé tó jẹ́ wípé ńgbà tẹ́ dé ọ̀dọ̀ very dark Mandela ìwọ ò sọ̀rọ̀ ó sọ lọ́jọ́ yẹn náà ńgbà tí very dark Mandela mo ní very dark Mandela wọ́n kọ̀ fọmọ yẹn rúbọ ni I said it mo ní ṣẹpẹtẹ ní kò fi customer very dark man rúbọ ni mo ní strategy ni ṣé mi ò sọ ni ẹ̀yin èèyàn mi ẹ tiẹ̀ ti là wá lójú kò sáyè bàtà náà bá ti ń ṣiṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ a ti ń ṣiṣẹ́ ọlọ́pàá a ti ń ṣiṣẹ́ investigative a ti ń ṣe gbogbo ẹ̀ kí ló kù You admire my, my, my brother. Let me tell you something. If you calculate the strength you spend in setting up a business, blackmailer will be the smallest thing to face. Believe me. I'm not talking about people they empowered. I'm not talking about people they do donations for. I am not talking about people that got a eh, favor from men to set up a business. My brother, tó bá ṣubú nínú business, kò sí àdánwò tó tó ju pé kó ṣubú nínú business lọ kò tí ì sí baba ńlá kó àdánwò tuntun kò tí ì sí baba ńlá kó àdánwò tó tó kó o rajà kówó dẹ̀ fọ́ọ̀lù mọ́ ẹ lọ́wọ́ kò sí àdánwò tó tó pé kó o change owó kówó dẹ̀ kówó dẹ̀ kówó dẹ̀ fọ́ kò sí àdánwò tó jẹ́ pé o kó ten naira dání o fẹ́ exchange ẹ̀ ten naira yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàá fi gba ten naira o dẹ̀ kó ten naira wọ́n dẹ̀ ní pé o lè gba ju hundred naira lọ kò sí àdánwò tó yẹ pé o fẹ́ travel o ti send owó ti ṣe gbẹ o dẹ̀ fẹ́ ra flight owó ẹ̀dẹ̀ kù ten thousand naira wọn ò dẹ̀ ní gbé ẹ kò tí ì sí àdánwò tó tó kó lọ rajà kó miss flight ẹ kó ṣẹ̀ wá máa wá owó tó fẹ́ fi wálé owó tó tiẹ̀ kọ́kọ́ fẹ́ fi wálé yẹn ná kó o tó rí ló ti fi gbogbo owó rajà o tó lágbẹ̀kọ̀lé o tí ò kì í ṣe pé ọkùnrin kan ló rún ẹ lọ rajà o kò ń ṣe obìnrin kankan ló rún ẹ lọ rajà o ṣó ti yẹ tó kọ́kọ́ sùn sí reception hotel ọ̀tán fún ẹ ní store tẹkùtẹ máa gun orí ẹ ṣé ti yẹ wà wà wà kò sí kankan tó máa lè jẹ láyàmọ ẹ jẹ́ ká wá lọ sí background if tiru wa bá lè lọ sí school ti a blame parents wa i never come online to blame my parents i've never blamed my father i've never blamed my mother i have been promoting them i have been loving them i have been saying good things about them ojú gbogbo yín náà lẹ́dẹ̀ẹ́rí ti máa ń ṣe remembrance àwọn òbí mi despite the fact that kò sí much fún wọn láti ràn mí lọ́wọ́ ní kékeré inú ẹ̀ náà mo lọ uni mo lọ poly mo lọ college mo lọ secondary school mo lọ gbogbo ẹ̀ inú ẹ̀ náà mi ò mi ò give excuse mo ò fi background mi ṣe excuse rí you you don't know what it means kó wà ní primary school ní primary school kó wà ní primary school kó dẹ̀ vent fúnra ẹ̀ jáde primary school kó wà ní secondary school kò dẹ̀ sponsor ara ẹ̀ jáde secondary school tẹ bá ní Nigeria of today ẹ lè rí èèyàn hundred tó nírú profile yẹn tó dáràn rẹ̀ ní primary school tó dáràn rẹ̀ ní secondary school tó dáràn rẹ̀ ní college of education or or polytechnic or university all alone kò tí sí ó wà bó ẹ lè má rí pé hundred ẹ ti yé. This lover, in as much, a máa fọ social media yìí mọ́. Yasin. Welcome back, èmi ni kò kọ́kọ́ gbé o. Èmi ni kò kọ́kọ́ blog. Èmi ni kò kọ́kọ́ blog. Blogging yẹn yẹn, ó dẹ̀ lè lọ blog ọkọ mi, àbọ̀mọ́ mi as usual. Ó mọ̀ pé ó mọ̀ pé màá jáde mọ́ lálẹ́ kó lè bá mọ̀ pé ìjà wà ìjà always guiding O ṣọ́ọ̀kì ye ẹ bá kan ìjà wà ìjà òsì sórí gbogbo family member mi àti team up gbogbo àwọn ọmọ yorùbá ọmọ òdùdúà àti team up kó o jáde láago méjì òru kó o jáde láago méjì òru màá dúró tán kórede wá ó ti yé mo rí i pé o ti fẹ́ lọ́ọ́ máa ṣe frapapa ẹ rí numbers of people o ti fẹ́ lọ́ọ́ máa ṣe frapapa ìgbà tó bá rí Lizzy blog mọ́ tí Lizzy ti yabo bó rán mọ́ yín lọ́wọ́ ó ti rí site mo sẹ́ǹtì ẹ̀. ó yà wò kó o wù ṣó máa fáìn nínú ẹ̀ bọ̀ ìròyìn ò ní gùn ìròyìn ò ní gùn tó standard ìró then ṣó ní bọ́dà ṣó ní bọ́dà ṣá check ẹ̀ check ẹ̀ you understand ẹ̀yin gba bára èmi á ṣiṣẹ́ ah. ṣálájà nìyẹn abárikẹ. this time is for eye for ah for eye for eye ni o gist lover ṣẹpẹtẹrì post mi mo ṣẹ̀ṣẹ̀ já wọn léèsì tuntun ni kí n fi ẹ́ tajà post mi post mi post mi gbogbo ayé ti rí nísìn bó o gbọ́kàn lọ́lọ́pàá o ṣe mẹ́sì ara ẹ̀ kó o gbọ́kàn lé kóòtù o ṣe mẹ́sì ara ẹ̀ ìwọ gan tó o jàre ọlọ́mọ má jẹ́ o padà ṣẹ̀wọ̀n ẹ kúkú ṣe kí ni kúkú fèsì wọn obìnrin ẹgbẹ́ ẹ bu ẹ ó sọ̀rọ̀ sí ẹ wọ́n fẹ́ máa sá kiri kí ló ṣẹlẹ̀ ta lẹ̀ ń fi stardom tọ̀nà ọ́ dẹ̀ wá ah ọlọ́run mo fọ́n bu gan wọ́n wá sọ mi pé ẹ star ni ẹ ò lè sọ̀rọ̀ ẹ gbogbo ọ̀rọ̀ kan ló lé sí èmi náà bá lọ ń wo èmi náà wá ń kiri police station èmi náà ń kiri kóòtù ọlọ́run ó máa ń dùn mí gan she has posted me ìyẹn gangan lẹ̀yọ̀ a ní pé ó ní reason kò lè wait ìgbà tó ti lọ mídíà ó ti lọ mídíà kò rí ó dùn <laughs> islava ṣẹpẹtẹrì ó lọ mídíà òun lẹṣẹ máa mọ pé òun ló wà ń bẹ ó lọ mídíà kò fẹ́vù ẹ̀. irú àti bùbá bùbá máa smart. irú yẹn ọ̀hún ṣe nǹkan ilẹ̀ máa sọ ní ìgbẹ́ yẹn. I know lọ wo aṣọ yẹn. ok ṣé pé aṣọ yẹn. wo texture aṣọ yẹn. Secretary, he pay you. Secretary. <laughs> Eh, Secretary, ìwọ náà wo picture mi tó lò. Wo picture mi tó lò. Wo picture mi tó lò. Mo ń zoom ẹ̀. Wo picture mi tó lò. Secretary picture mi tó lò yìí picture mi tí mo ti lọ ọ́zù ni jẹ́ ká rí ọ́zù ẹ̀ ah ṣẹpẹtẹ rí orí mídíà lò ó dùn ó pẹpẹ wo tó bá fẹ́ tó bá fẹ́ ká yẹ ọ̀tẹ̀ kó wà miserable bí ṣẹpẹtẹ rí gist lover wá lo kínní àríkẹ́ àríkẹ́ ó dùn ibi tẹ́ ti máa mọ̀ ní ẹgbẹ́ ṣẹpẹtẹ rí mi ò sọ fún yín ó dùn ó dùn ipenam ipenam ìdèbéyò gangan èyè àríkẹ́. Ah.